que yàn ìwà àjẹjà làbíyà ìwà àjẹjẹ kaftan àbí tọjọ rẹ wọn níwọ àwọn aṣọ báyìí ànábi sọ̀rọ̀ wá àyùsẹ́lẹ̀ fẹ́ràn jù apá irú àwọn ẹ̀wù báyìí gbogbo gígùn wọn kì í ti ju ọ̀rọ̀ ọwọ́ lọ ẹni tí táwọn ìbá wọ aṣọ kan gbogbo gígùn tí apá rẹ̀ ogun kò ní ju ọrùn ọwọ́ lọ. wọ́n ti wọ jùs bẹ́ẹ̀ ètò náà jọ gẹ́gẹ́ bí bùbá ìyẹn bá sọ tí ó gùn jù èyí tó ti pa gbóná wọ̀ látọ̀run ṣùgbọ́n tí ó gùn jù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n á ní wàlẹ́bí sọ̀fẹ́lẹ̀tẹ̀ hàmúrọ̀. láti wọ kọ̀m̀plíìtì ni. Lédè lárúbáwá gbogbo aṣọ tó bá dé kò kéjì lẹ̀ òní wọ́n ń pè ní ṣọlẹ̀ ìyẹn ní pé kọ̀m̀plíìtì. Wọ́n wọ̀ nígbà tó jẹ́ aláwọ̀ pupa. Aṣọ tó jẹ́ kọ́lọ̀ pupa àti rin. wípé nínú àwọn àdéhùn wọn kọ̀ fún wa láti máa wọlé ẹ̀. báwo wá lànà bí sọ̀rọ̀ wá àríwá àlùsílẹ̀ ń ṣe wá wọ̀? àlìmọ́mù tó kọ́ yẹn wàhíwá wọ́ wọn láti ṣe ní ẹni tó bá ti ròyìn pé kọ̀m̀pìlìtì rẹ́ẹ̀dì dáná bí wọ̀ yìí ọjẹ pupa gbòò pupa lásán tí kọ́lọ̀ ní ọ̀la láàrin gbogbo ẹni tó bá lérò wípé pupa dáná bí wọ̀nyọ̀ pupa gbò kíkọ́nà ní ọ̀la láàrin ni àtìsẹ́ ló ṣe o. nítorí pé asọ̀tàn ìṣòro máa ń ṣe làwọ̀ níbẹ̀ yẹn aṣọ kan ní èyí tó ti pé ní yámánì ni wọ́n ti ṣe tó pé òwú dúdú àti pupa ni wọ́n fi hún aṣọ sẹ́ńtì wo dúdú àti pupa ni wọ́n fi hún. wọ́n á ní kọ́lọ̀ pupa pupa yẹn ọ̀la dúdú lọ láàrin ìlà pupa ọbọ̀ sáàrin dúdú dúdú dúdú. wọ́n á pè ní aṣọ pupa kò túmọ̀ sí pé gbogbo ẹ̀ lọ́jọ́ pupa gbò. eléyìí tó túmọ̀ sí wípé tí ọkùnrin náà bá wọ aṣọ tó jẹ́ kọ́lọ̀ pupa lópin ìgbà tó bá jẹ́ pé pupa yẹn kò jẹ́ pupa lásán wọ́n fi kọ́lọ̀ míì là láàrin kò sí ní tó burú ń o kò sí ní tó burú ń bẹ̀ kí ní tó burú ni kọ́ jẹ́ pupa lásán ọ̀tọ̀ nínú òfin ẹ̀sìn Islam níbi ká wọ̀ lọ́kùnrin Ànábì sallallahu alaihi wa sallam nínú hadith tí wọ́n mú wá èyí tí Imam Bukhari tí wọ́n gbé jáde àti àwọn míì. ọkọ̀ fún wa láti máa lo aṣọ pupa. àdéhùn mi sì wá nínú sọ́rọ̀ Abi Dawud rahimahullah láti ọ̀dọ̀ abdullahi ibn amr ibn al-as radiyallahu anhuma anna an-nabiy sallallahu alayhi wa alihi wa sallam ra'a alayhi riqatan ريقة مضرجة بالعصفر فقال ما هذه الريطة التي عليك فعرفت ما كرم فأتيت أهلي وهم يسجرون تنورا لهم فقذفتها فيه ثم أتيته من الغد فقال يا عبد الله ما فعلت الريطة فأخبرته فقال هلا كسوتها بعض أهلك فإنه لا بأس بها للنساء قال النبي صلى الله عليه وآله وسلم يا سكراره تجاه معصفر المعصفر هنا يصو المصبوغ بالزعفران والزعفران kọ̀lí tòmìnà péye aṣọ tó ti tán fi zàfàràn pa zàfàràn yẹn lọ́fíńdà ni ìwọ́n ti fi lọ́fíńdà orí ti kàn wọ́n fi léyìí ti pọ́n léyìí ti pọ́n léyìí ti pọ́n léyìí mixtọ̀ wọ́n wá mu nígbà tó bá ti da lọ́fíńdà yẹn papọ̀ mọ́ra wọn tó pọ̀ yọ dàbí aró wọ́n á sọ aṣọ sínú gbàtọ́ bá sọ aṣọ sínú aṣọ yẹn wá mú kọ́lọ̀ jáde bí ìgbà tó ṣe é gbé àjàlá rò eléyìí ni mu'asfar tó ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òwe tẹ́ translate sí English àwọn ọ̀ma bẹ́ẹ̀ ti lè túmọ̀ eléyìí ní English wọ́n wá ìgbé àlẹ́bìsọ̀rọ̀ bá àtúnlá láàbọ̀rọ̀ wa sọ yẹ́lò mu'asfar ni wọ́n sọ kìí ṣe asfar oní hamza sọ̀rọ̀ àmì lẹ́yìn àá àá àá asfar àìn sọ́ọ̀t fáárọ̀ ìyàtọ̀ wà yóò di ọ̀wà tí wọ́n máa ń pè lẹ́yìn ní mọ̀ọ́sọ̀r mọ̀ọ́sọ̀r ayé mọ̀sbóhùn bí zàfọ̀rọ̀n aṣọ tó ti ń dín wọ́n pa láró pẹ̀lú zàfọ̀rọ̀n gbàtẹ́ wọn pa aṣọ láró pẹ̀lú zàfọ̀rọ̀n tó wọn mú bọ́ọ̀lù mi jáde aṣọ lè di pupa eléyìí àná ìṣòro wà ní sílẹ̀ wọ́n pọ̀ fọkùnrin láti wọ̀ eré aṣọ pupa ọ̀gbọ́dọ̀ wọ̀ ìgbà tí wọ́n rí eléyìí lára abdullahi ibn amr ibn amr anabi sallallahu alayhi wa sallam wọ́n ní eléyìí ti o àti eléyìí ti jẹ́ wọ́n á gbọ́ ìdánábì kórìíra yìí tẹ̀tí wọ́n gbọ́ yìí ní kọ́lọ̀ tí ya yẹn ti kí ni tó ní bọ́bá sáré lọ sílé lọ́dọ̀ ìyàwó mi bọ́bá níbi títí ń bọ́bá mú aṣọ yẹn bọ́bá sọ sínú náà kò ń abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ torí kó àwọn ọ̀pọ̀lọ́ ọba gbọ́. Èntì ànábì sallallahu alaihi wa tí ó fi mú kórìíra èèyàn à èyí tó mú kórìíra èèyàn kí ni kéèyàn ṣe ọwọ́ ọ̀nà tí ó fi bọ́ lọ́wọ́ kan. Mo mú aṣọ yẹn mọ́tọ́ sínú aṣọ jóná. nígbà tí dọ́kítì mọ́ wá bá ànábì àwọn alaihi wa sallam ànábì wá ní rẹ̀ báwo ni kíni kíni dákọ̀ rẹ ti bóòló kíni tọ́tẹ̀lẹ̀ sí ààrí pẹ̀lú ẹ̀ lónìí bọ́wá fún ànábì sallallahu alaihi wa nírò lánàá bí ẹ ti bá ń sọ̀rọ̀ anabi sallallahu alaihi wa sallam wọn ọba wípé ti sọ sínú náà ṣùgbọ́n wọn gba wípé ńṣe ni ọba pasọ lẹ ọkùnrin ni ọtọ sí kò bí ọwọ ọkùnrin ni kò tọ́ sí kò burú kí obìnrin ọwọ báyìí anabi kí ló ṣe tó fi fáwọn kan nínú ará ilé lóbìnrin káwọn ọmọ فإنه لا بأس به للنساء torí kò burú kóbìnrin ọsẹ kí ni kò burú kóbìnrin ọlò torí pé kò burú kí obìnrin ọlò torí di eléyìí báyìí nígbà tí eléyìí bá ti yé wa á mọ̀ yìí pé àwa tó ṣe é gbé àwọn ẹwà aṣọ pupapupa dẹ́njà tẹ́tẹ́ tọ́da ọ̀ ó burú débi pé èèyàn jóná ànábì òsì yìí pé kí ló dé tó fi jóná nǹkan tó kàn sọ ni pé kò bá fi ilẹ̀ káwọn obìnrin ọmọ àlò tẹ́lẹ̀ ìtumọ̀ ti fi sọ́ra mẹ́jọ ni tó ṣe ń pé yọ lọ wọ aṣọ pupa lọ́kùnrin kò burú kóbìnrin pé kọ́ wọ̀ ṣùgbọ́n kò tọ́ kọ́kùnrin pé kọ́ máa wọ̀ báwo láti wá dé tá a bá ti rí tá a bá ti ní aṣọ pupa tá a lọ wọ̀. báwo láti ṣe òbúrú ká yọ̀ǹda rẹ̀ obìnrin káwọn ọmọ wọn lópin ọ̀dà nígbà aṣọ ọkùnrin lásán torí ẹ̀ ó tún wá nínú ẹgbàá wá mi láti táwọn sọ̀rọ̀ rẹ̀ kan náà wípé ni tó ń wọ aṣọ èyí tí wọ́n fi lọ́fíńdà yẹn pa tí kọ́lọ̀ rẹ̀ anabi wa ni inna hadhihi min libasil kuffar fala talbasuha ilé wa ló sọ ní muslim asọtọ wọ̀nyí o inú aṣọ àwọn kèfèrí ni o asọtọ wọ̀nyí nínú ni ọ gbọ́dọ̀ ma láti máa yọ bí kèfèrí láti máa ṣe bí kèfèrí kò sí torí délé ẹjẹ awọ́nà láti bọ́ lọ́wọ́ irú àwọn aṣọ báyìí rẹ́ẹ̀d tó bá ti mọ̀ pọ́wọ̀ títí kìí ṣe rẹ́ẹ̀d lásán rẹ́ẹ̀d tí nǹkan mi là láàrin ni. kò bá ti jẹ́ dàlàbí àná ló fi dá àní kò jẹ́ rẹ́ẹ̀d lásán. náà ló tún wá nínú àwọn àdéhùn míì nítorí hàn ìgbà nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam ọba wọn tàbí láti ṣe tọ nínú àwọn àdéhùn míì àti ìgbà nàbí sallallahu alaihi wa wọn wọ aṣọ ìfọn dára jù yẹn ti máa ti dára wọn lọ balẹ̀ rome ó gba anabi sọlá àtúnlẹ̀ lásán kan bẹ́ẹ̀ bá dára síta ṣiṣẹ́ sí anabi wọ kò sí tó burú ń bẹ́ẹ̀ sẹ́ni kan á sọ fún ọ pé báwo ló ṣe wá wọṣọ tí wọ́n ṣiṣẹ́ sí kò burú tó bá wù ọkọ wọ̀ láti kó sáà ti jẹ́ kíni kó sáà ti jẹ́ rẹ́ẹ̀dì ṣùgbọ́n tó bá ipá sọ pé oníkọ́ èsì rẹ́ẹ̀dì wọ́n wá fi òwú rẹ́ẹ̀dì wọ́n fi ṣiṣẹ́ sí lọ́rùn tó burú kò burú. lẹ́yìn eléyìí. ìyẹn tí wọ́n á gbọ́ pé nǹkan yẹn ọ̀dà ẹ̀sọ́ rẹ́ẹ̀dì lẹ́yìn tí wọ́n jáde níjọ́ tí yẹn gbọ́ ni à ń rán an bẹ́ẹ̀ tẹ̀lé tàbí lọ́gbọ́ tiẹ̀ tó lọ jó lẹ́lẹ̀ kan náà yẹn. ẹ àmọ́ tó bá bọ́ ọ́lẹ̀ tí tẹ́lẹ̀ ń tó yóò ti mọ̀ púpọ̀ dá tó máa ti délé máa sẹ́lám nìyẹn òun àtàsọ yẹn ó ti báyìí báyìí tó bẹ́ẹ̀ ni ìdílé wa wà lọ bí ó ná o tó bá níyàwó yóò gùn tó bá gómi máa wọlú ẹ̀ tó tó bá ti jẹ́ bẹ́ẹ̀ tó tó gbìyànjú bá lè wọlú ẹ̀ ọlọ́run àná òfurufú tó ná ọjọ́ ló sì jẹ́ lẹ́yìn rẹ̀ anábìsọ̀rọ̀ lọ́wọ́ àníwá ni sẹ́lẹ̀ wọ́n ra ṣòkòtò.

gbogbo ànábi sọ̀rọ̀ bá àìsílẹ̀ wọn wọ̀. ìdí ni wípé ṣòkòtò gúngùn tẹ bá wọ̀ tẹ bá wẹ̀wù sí lókè tẹ́wù yẹn ò gbẹ̀. ó fi ó gbé ní síta ó ṣàfihàn báwọn oríkì ẹni ti fi máa àbẹ́yìn òfura bẹ́ẹ̀. Tẹ́tẹ́ bá ti wọ ṣòkòtò ní ìsìn, wọ́n ò ní bọ́yá ọjà ń kúnra

fáwọn tó lójú torí ẹ̀ làwọn olùmọ́wá náà ti kórìíra kí ẹ̀rọ wọ ṣòkòtò trọ́zà yẹn especially imaamu Malik rahimahullahu ta'ala wọ́n fi léèrè nípa káwọ́ ṣòkòtò gúngùn trọ́zà nínú àwọn kórìíra rẹ̀ tọ́kùn gánú bá tètè bá obìnrin àwọn obìnrin tó ti pé àwọn kò tiẹ̀ tọ́ rárá ni ẹ̀rọ pé nígbà tó fi èèyàn léèrè pé ṣé ṣé obìnrin náà nìkan wọ̀ pẹ̀lú ẹ̀yà fi hàn pé nígbà tá ẹ polúkúrú mu so gbogbo ẹ dàrú torí pé pépà tọkùnrin lúpọ̀ mọ́tò bí wọn wàá mọ bí wọ́n ti ṣe yàtọ̀ láàrin wọn náà lórí pọ́pọ̀lọpọ̀ ń wọ ṣòkòtò láti fi polówó ọjà àwọn obìnrin lẹ́yìn ṣùgbọ́n àwọn ọmọkùnrin ànábi ọ̀sọ̀lá ìṣúná oníwọ̀ ṣòkòtò fún áàpì gíga yẹ ti wá jẹ́ ńbọ̀lẹ̀ tírí ẹwà lẹ̀ ń sọ́là jù èèyàn ń kírun ọ̀gẹ̀dì sẹ́yìn gángan pẹ̀lú trọ́zà ó tún kí ṣòkòtò ó kí ẹwù ó kí bọ́nú ṣòkòtò fa ṣèṣe ẹwù bó ṣe mọ̀ ẹwù bó ṣe rí o òbí kọ́ ṣe lúkà àti bọ́ọ̀lù àti dání àti màánú tó ń sáwọn ọ̀gbọ́n tó fi dáa bẹ́ẹ̀ ẹ̀yin náà dáhùn ó dáhùn lọ́ọ̀ni ẹ̀ ń tẹ mùsùlùmí àbí wòye tẹ mùsùlùmí ni àhà torí ẹ̀ tètè jẹ́ kí wọ́n láwọn sáábì gan-an títí náà máa ń wọ ṣòkòtò lẹ́yìn tí wọ́n gbá yọ̀ǹda lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ó rí pé ọ̀rọ̀ rẹ̀ ó ó ó ó ju bó ṣe mú lọ ó le ju àbòsí mu because problem ṣe wá ní ìsinmi kékeré ṣe sára rẹ̀ nìkan ló ń mójútó mójútó kí làwọn èèyàn sọ ni bí ayé àwọn èèyàn ti dà lónìí nù èsì pé káàrin mi àtọ́lọ́wọ́n dá lọ́jà lọ́dọ̀ wọn what people will say take care of what other will say about you ńlọ́jà so therefore tó bá wọ ṣòkòtò kan lónìí yóò gbé ṣẹ́ẹ̀tì mi lé lọ́la wọ́n lè máa pààrọ̀ ṣẹ́ẹ̀tì àmọ́ tó ṣòkòtò kan náà ni pé wọn ò ní tètè fura kí á lọ́kàn. gbàtí wò ti tọ̀ dára kò sì sì jẹ́ yíra ọ̀gá àgbà wẹ̀wù kan fọ́sẹ̀ kan kọ́dá màtí máa rùn kọ́dá màtí dọ̀tí ṣùgbọ́n ẹ̀rí pé aago àwọn èèyàn lẹ́wọ̀ tẹ̀sí sáyé wàhálà ńlá ti ma ní tí wọ́n ń sẹ̀mí bẹ́ẹ̀. tòun kí wọ́n fẹ́ ṣe gan tẹ̀yẹ̀ fẹ́ sọ ṣébí ọ̀nà ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ní gbogbo ìgbà tó wọn bá ti máa wọ shirt and trouser àbí bẹ́ẹ̀ kọ́ ni iná ọlọ́pàá ló fi jẹ́ pé tó bá tún wọ shirt and trouser tó bá tún dé fìlà tí ó tún ọgbà ah lókàlìtì yìí ti àá pọ̀ báyìí mo lọ sọ pé ti kẹ́kọ̀ọ́ náà rí láwọ́ tẹ̀ á ẹ̀dá kù ṣé department lè ké wà mẹ́rin <laughs> so èyí wọ́n ń sọ ni wọ́n á mọ ọ̀pẹ náà wọ́n náà gbọ́dọ̀ ló rọ́bì kọjọ́ the bad guy tòun náà wọn ti jagbajagba ẹgbọn kan èèyàn kò fẹ́ di bad guy àwọn olùdíláàdì ní ìdàlẹ. tìrẹ ẹlòmínú tó wọ ṣẹ́ẹ̀tì ń tẹ́lá ti rí ẹgbẹ́ àfọ̀mọ̀ ah, àtàlẹ́ léyìí ẹ̀yẹ ra o ẹ̀yà lọ́nà fi léyìí o fa torí títí kú bìrì níbọ̀ yìí tó bá kọ́ mi yàn kò ní í ti pẹ̀lẹ́. àpèjúwe ikú ìfi tàwọn mùsùlùmí kò múra tó dáa kò dúrẹ̀ ìgbọ́n títa bá wẹ̀rù tó fi hàn fún mùsùlùmí wa á ní kẹ́kọ̀ọ́ ni. Nàá kí ni bẹ́ẹ̀ tẹ wọn ní hall fún ráwọn èèyàn fún olùgbà àwọn stars stars ti wá fún olùgbà àti ayé rẹ̀. Stars stars náà ni wà bá. Àkọ́kọ́ ẹ̀kọ́ ti ọmọ ọlọ́wọ́ tí wọ́n ti wá fún báwọn ọgbẹ́ yẹn. There is no even a single Muslim in this hall tí wọn náà fún wa lè sọ̀rọ̀. Kí ló gbogbo yẹn ti wá yúnífọ́ọ̀mù? ẹ̀ka aburú náà ní ìka aburu aburú nù lọ́jọ́ sàǹbàgbàdo Islam ọlọ́sì ti ọmọ pọ́ọ̀lù tẹ̀lé ìtumọ̀ sí pé trọ́zà nù trọ́zà nù gbàwọn sàádé wọ́n yín àti pẹ̀lú ìyọ̀ǹda ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì sallallahu alaihi wasallam wọ́n tún wọ bàtà wọ́n ìbọ̀sẹ̀ wọ́n bá wọ́n dé wọ́n wọ̀ ìyẹn ni pé kí wọ́n náà bá wọ̀ tó burú bẹ́ẹ̀ wọ wọ́n sì lo òrùka ṣùgbọ́n ìyapa ń bẹ láàrin àwọn àdéhùn tó wá ní òrùka dáná ìṣòro máa tó là ń lò sọ́wọ́ ọ̀tún ni wọ́n fi sí ní àbọ̀wọ́ sí. ṣùgbọ́n àdéhùn ó fẹsẹ̀ nílẹ̀ lórí báńkì ti tẹ̀kẹ̀ ní olórùka. ìyapa tó wà láàrin àwọn àdéhùn yẹn pé ọwọ́ ọ̀tún ni wọ́n fi sí omi ìlú sọ pé ọwọ́ sí ṣùgbọ́n gbogbo àwọn àdéhùn náà gbogbo ẹ̀ náà ti fẹsẹ̀ nílẹ̀. ètò àwọn bá ti fi síta tí ń bẹ níbo tí ń bẹ lọ́wọ́ òsì. ó sì tún wá nínú àwọn ìgbà wa ìgbà náà fi sọ̀rọ̀ wá àríwá ní sẹ́lẹ̀ ìgbà tí wọ́n lu àwọn òrùka yẹn àlàyé lẹ́yìn bọ̀. ó sì tún wá padà fi sọ̀rọ̀ wá àríwá wọn dé koto wọn dé koto fi rin ṣe pàápàá jùlọ lójú kíni lójú ogun. ilé ìtumọ̀ sí pé. والله ya'simuka minan nas ìtọ́nà sọ̀kalẹ̀ bá nàbì sallallahu alaihi wasallam kọ́nà wọn máa fi sọ rẹ̀ sọ ibi àbúrò àwọn èèyàn kò túmọ̀ sí pé kánàbí ọmọ ṣe ìtìhọ́dù al-asbab al-ìtìhọ́dù bil-asbab min at-tawakkul min tamam kó o ṣe ń yẹ kó o ṣe ń bẹ́ẹ̀ lọ pípé kọ́ ọgbọ́n dúró ọ̀fẹ́ sunu atẹ́gùn ò ní plantain ọ̀sá àtẹ́gùn ọ̀sá àyà rẹ sínú àtẹ́gùn ọ̀wá ní ọlọ́run sọ mi nǹkan kò ní tèmi ẹ̀ máa lọ ní pásọ ìbora náà ọlọ́run sọ mi tóbi sọ nínú pé sọ náà ní kó ní kó tèmi tó bá ọ̀kan lọ da ya kó atẹ́gùn òru gàjọ́ ọwọ́ ọrụ ọ rọ́lù ọ lórí rọ́lù láyà bí ń gbogbo àyà wa kú gìrì nígbà tó mi wó kòkò kí ló dé pé tó fà iná ìdáná ti ṣe lójú ogun nù ànábì ọkàn tí orí wọn lẹ lójú ogun pẹ̀lú owó kò sí ìlú kan mọ ẹ̀rẹ́ ní nǹkan mẹ́rin ẹ̀kọ́ tó ń bẹ́ẹ̀ fún wa àwọn kan ìgbéraga ti fọ́ ayé wọn ó ti fọ́ ọrùn wọn níbi tí wọn mọ̀ pé no always láwọn ní wà lórí ni ẹ̀rẹ́ ní nǹkan mẹ́rin kádébìlà lásán máa ń wù láwọn níbi àpàdà ti ibú ni wọ́n kà fún. ṣé òní ọ̀wọ́ ayọ̀ fìlà tó tún wá mo á rí orí akérèkọlá kúrúkúrúkú kékeré ànábì wa ni wa ni wa yóò ṣẹlẹ̀ tí wọ́n dín yẹn kó tó lójú omi. ilé ìtumọ̀ ìsìnkú tó bá dé nù gbèsè ayé tiẹ̀ náà nǹkan kan máa ń bùkátà kó dé kótó kótó kankan ọ̀nà sójú ogun bí kótó tí ọ̀sọ̀ ẹni tí máa ń gun machine jọ fìlà lórí fìlà yín ó sì ti dájú lọ́dọ̀ gbogbo yín náà ká yìí títí kọ̀tọ̀ kájọ́ fìlà méjì lẹ́ẹ̀kan náà alágbádùn. fìlà ká ti wà wà mẹ́tí etí lọ́sọ̀ọ̀tì ẹ̀. àwọn agbé fìlà ní ìlé lórí òun kí ìtumọ̀ eléyìí lágbádá ti gbádùn. wà á wọn nana ẹ̀ níbi tí ṣe ní sọ fún ẹ̀. ọba dé fìlà yẹn ara rẹ̀ lọ́wọ́ àtọ̀fọ́ ṣùgbọ́n àìjáàmù àti jíjáàmù ọmọ ẹ̀yà ara wọn ni wọn gbogbo ẹni tí kọ̀bátì gbogbo ẹni tí wọ́n gbogbo ẹni tí wọ́n gun mọ́tò torí bá bá bá búra fún òun ní gun machine láéláé àbó ti búra fún òun ní gun mọ́tò láéláé bọ́lá bá kọ́ fún mọ́tò àbí machine ni pa àwọn oníkoto lélẹ́ yẹn ọkàn gbélé lórí ògè zẹ́tì ẹ̀sìn ní àárín àwọn máa wọ ògè inú àpọ̀ pápá dandan ìlà kẹ́ńtàlẹ̀ alágbèéká lókè rẹ̀ ẹ ti ti mọ̀ pé kásẹ̀kù máa fẹ́ ibi fẹ́ kẹtọ́ lágbára yọ ọkọ̀ gbé tókè ní ògbè sọ́ọ̀lẹ̀ pápá dandan sọ̀rọ̀ sẹ́mi lé ní àwọn aṣojú tí kojú ọ̀sẹ̀ kù lórí wọ́n ń dé koto kó yọ ọ́

nínú pé ọlọ́run ọba sọ òun náà gbọ́dọ̀ sí kí ni ọgbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ ànábì wọ́n ogun ẹ̀wù ogun tó ti pé ni wọ́n ti ẹ̀ ti ti nà wípé ogun là ànábì ti wọ̀ nígbà táwọn sáré ń nígbà tó fẹ́ lọ ogun ọ̀fọ̀ ìmọ̀ràn àti kíkà ní tí wọ́n rí irú ọlá ńlá tó lọ sí báwọn tó kópa nínú ogun bàdà gbogbo àwọn káwọn náà jẹ́ ní ọlá gbogbo àwọn náà káwọn náà jẹ́ ní àpọ́nlé àwọn ní rárá ẹjẹ́ ajáde lọ bá wọn ni. tó ọlọ́run bá ti sọ fáwọn ẹni sọ̀rọ̀ wá àdìsẹ́lẹ̀ ó ní wọ́n ṣe àwérò kò tẹ̀lé ọ̀rọ̀ ẹ̀yìnlá àzẹ́mùtà ọ̀tọ̀wọ́ àwọn náà máa bá wọn ṣùgbọ́n tó o bá ti pinnu tán lórí tí wọ́n bá tọ́ mọ̀ràn lé lórí tó o bá ti lè nípinnu lórí ọ̀kan nínú àbá tí wọ́n dá bọ́ọ̀lù wọn bá dúró. nígbà tó jẹ́ pé ní tí wọ́n dá mọ̀ràn náà ní pé ká jáde ká lọ bá wọn yàtọ̀ sí sáànà béèrè tọ̀ bẹ́ẹ̀ ni tó o bá mọ̀ràn lọ́dọ̀ àwọn èèyàn láyé kì ti dandan kó dépé ohun tí wọ́n fẹ́ ni wọ́n sọ fún ọ. ẹni tí o ti fẹ́ kábàámọ̀ ohun tí wọ́n dá ní mọ̀ràn tó bá ti ní pé kò búrú ìlànà ẹ̀kọ́ sí i torí ọba débẹ̀ wàá dá nìkan sọ wàá sì dá nìkan kábàámà nígbà tí òní rẹ ní ìwọ́n tó bá ń tí wọ́n ní kó o ṣe lọ bá ṣe wàá bá já sí àtòjì jẹ tó lérò wàá rẹ ní torí sọ pé èrò ọpọ èèyàn kódà kó pé àṣìṣe ń bẹnu sí kan tó jẹ́ pé ó lè ṣe déédéé ká àbá

nígbà tọ́rọ̀ bá di pé yẹ kò sí kíní kan máa seriousness ló kù ẹ ti rí lójú anabi sọlá àṣẹlẹ gẹ́gẹ́ bí ìgbà tí máa ń sọ kótóbà ẹ rí lójú anabi ti pọn anabi sọlá àṣẹlẹ ń sọ̀rọ̀ nígbà tí ń fi kọmáǹdì ránṣẹ́ sáwọn ọmọ ogun báyìí kẹsí báyìí kẹsí ṣùgbọ́n àyẹ̀wò ni lójú anabi yí padà àwọn kan wọn wá kà lójú anabi àbí ká kúkú bú omi ẹlẹ́bi sọ̀rọ̀ lọ́wọ́ àti ìlànà àwọn afárá o kọ̀tún sáré nìkan lẹ́bi sálá mẹ́tẹ̀ ẹ̀yàbọ̀ àhá àti àyàkùnmọ́ mọ́ ọ̀bẹ̀yìn ọ̀wọ́ bẹ̀yìn ti ó gbé ẹ̀wù ogun wọ̀ kí sẹ́kó ṣe nǹkan mọ́rùn pa gẹ́gẹ́ bí àwọn tó fi àfọ̀sẹ́ sọ́rùn olúgbòòmù àwùfẹ́ tó kó gbogbo pàǹtí sọ́rùn wọ́n wá gbé àwọn ti dira gudugudu lòun wà àbí gúgúrú lòun ẹ̀pọ̀ olúpọ̀ mú orí rárá ebi pàǹtí ìdọ̀tí yẹn alàsìbáàbùl wàdíhà alàsìbáàbùl mashru'a àwọn sábàbí tọ́hàn tó fi ẹ̀sìn Islam fọwọ́ sí wọ́n ti kojú ọ̀hàn nítorí pé tí wọ́n bá tí wọ́n bá tí wọ́n bá sá ọlọ́gbẹ́ lórí kò ní bọ̀ ọ̀hàn gbèsè bá gbèrò àgbèrò ẹ̀ àgbèrò ni kún gbà wá kìnìkan ni kìnìkan ẹsẹ̀ kìnìkan ọ̀ntàrẹ̀ ẹ̀jẹ̀ lọ́wọ́ bọ́ọ̀lù. ẹ máa sọ àkàrà burúkú kó láti ro bọ́ǹbù yóò fò yẹ. ẹ̀wọ̀n tó gbà jagun àwọn ọmọ wẹ́wẹ́ kan tó fẹ́ ẹ̀ lọ́wọ́ tó máa fọ àpáta ní gbogbogbò gbàgbéró kan síbi ìbátan ní agbára dáadáa kò tó

so àmì tó wọ bullet proof ẹ bá sọ ni àríkè bá sọ pé ní ìlú lábàá tẹ̀lé yìí tó fẹ́ bá nàbì sọ̀rọ̀ wá àdìsẹ́lẹ̀ báwọn náà ti ti gbé aṣoògùn wọn. àyẹ̀wò sọ̀rọ̀ wá àdìsẹ́lẹ̀ á ti kú aṣoògùn wọn ìgbẹ́ lọ́dọ̀ ìyàwó rí látàrí oúnjẹ dáná gbígbà láwùn. ìgbà tó tó kú àwọn tàbí sanwó ìwọ̀n gbẹ̀rù padà. ìlẹ́yìn túmọ̀ sí pé. anabi wa sallallahu alayhi wa sallam wọn wọ aṣọ ogun náà tọ. anabi sallallahu wa sallam sọ pé nínú aṣọ tó wù wọn wọ sí náà ní kọmíìs ti sọ pé ọ̀pọ̀lọpọ̀ aṣọ kọmíìs tí wọ́n máa pọ́pìn ni wọ́n fi ṣe kìí fi gùn jù kìí gùn jù apá rẹ̀ náà kìí fi gùn jù a ti sọ ní ìtòsíwájú tó ti sọ wípé apá rẹ̀ kìí tayọ kíni kìí tayọ ọ̀rọ̀ ó sì lè wọ ìtọ́jú alápá kúkúrú náà kò sí tó burú náà ìbùdókọ́ yìí wọ́n á ní gbàgẹ̀rẹ̀ dáhùn yẹn wọ ní tí o tuntun yóò ti fi àfẹ̀jù yóò fi àfẹ̀jù ní lambúlambù tí ó ti kọ àgùnjù ètò ti pé apá rẹ̀ yóò fi àfẹ̀jù yóò tún gbọ́ àgùnjù. Àrẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àti sẹ́lá ọ̀wọ́ o.

ìfà yìí. yẹn kíkà wọ ẹ̀wù kápá rẹ̀ ó gùn ewu ìrọ̀rùn ụdị káwọ ẹ̀wù kápá rẹ̀ ó ti fi àfẹ́jù. ènìyàn náà lọ́sìn bẹ́ẹ̀ àyà onífù àwọn ìgbèríko ìgbèríko ní mísírà lọ́nà wọlú ẹ̀ wọ́n wọ jalabi àtúntí tí apá rẹ̀ wọ́n dàbí apá agbádá ni tí ó fẹ̀ dáadáa sọ apá rẹ̀ yẹn yóò wá jẹ pé ìgbà ṣé màá ti wá fẹ́ lu ọwọ́ rẹ̀ yọ máa ọwọ ọwọ́ sókè lẹ́mẹ̀wá láti ká aṣọ yẹn sẹ́yìn. tó sì wá bẹ̀rẹ̀ bákan náà agbádá tá à ń lò ẹ̀kọ́ ya, tá à ń wọ̀ yẹn tí ẹ bá da agbádá lẹ̀ apá rẹ̀ ju ọrọ̀ ọlọ àbí òjù lọ. tí apá agbádá ọ̀bá wá fẹ̀ yóò hàn fífẹ̀ apá agbádá. láti ibi tí èjìká rẹ ti bẹ̀rẹ̀ títí débi tọ́lọ̀ máa ní kó tún lé mi tọ́ba sọ fún pélọ̀ kó kọ́bọ̀ ẹran adé sọ pé agbádọ̀ ní apá gbogbo báyìí apá rẹ̀ náà lè fi ó sílẹ̀ ó tún ọ̀tún rẹ̀ gbẹ̀rẹ̀ o tó gbogbo apá rẹ̀ nu sọ pé lẹ́yìn ọ̀fẹ́ tayọ̀ lè já fún tẹ̀lẹ́yìn òun náà wà bẹ́ẹ̀ tí ìbùnà kọ́lé mọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n sábà wọn gbẹ́dẹ́ àwọn èyí sọ́ọ̀lẹ̀ tẹ̀lifẹ̀ bá ti sọ́ọ̀lẹ̀ ó ti hàn kó ti kọjá ọ̀rùn ọwọ́. bákan náà sábà wọn gbẹ́dẹ́ láàrin kí agbẹ́dẹ́ tá a wọ̀ yẹn màdá láti sọ fún fún ọba wa dá kọjá ayọ̀ kókó tẹ̀ kò sí nínú yín dé ogun dayọ̀ kókó tẹ̀ apá rẹ̀ fẹ̀ lódodo. apá rẹ̀ ó sì kún dayọ ọrùn ọwọ́ ṣùgbọ́n àwọ̀ lọ́nà tó fi kún dayọ ọrùn ọwọ́ akájọ ni. pẹ̀lú ètò túmọ̀ sí pẹ̀lú gbogbo bá ń ṣe lo yẹn ó kún ìgbà tá a bá ti sọ lẹ́kọ̀ọ́ dayọ ọrùn ọwọ́ tí máa ń ṣe tó máa ti wá fẹ́ sojú òdù nínú òun yọ wá ń ka agbada rẹ̀ sókè báyìí agbada tótó wá rí pé ọkà mọ́ra lọ sójú gbà. Ìdí pé ní ìbá lọ dàbí. Nítorí pé bí ìyẹn bọ́ọ̀fù mi lè fi sọ́ra, oríṣi ìnákúnà kan wà lọ àgbàdá. Torí agbádá lásán ó sọ. Wọ́n làtàgbára bá tó tóbi débi tó tí máa tóbi dé yóò tó yẹn mẹ́ta bùbá àti ṣòkòtò bùbá àti ṣòkòtò ìrẹ́ ló ti jẹ́ pé àṣà ìlélẹ́ yẹn kò ti sáko fún ṣẹ̀ríà tó bá lọ́ọ́ sọ wá àtúnwò ọ̀wẹ̀wù tí apá rẹ̀ fẹ̀ kò sì wẹ̀wù tí apá rẹ̀ ta ọrùn ọwọ́ kò sẹ́yìn tó sọ pé tí wọ́n bá wù ìtapá rẹ̀ fẹ̀ àrámù ni o ẹ̀rí bàbá tó ń sọ̀rọ̀ náà náà kò sẹ́yìn. ọ̀sọ̀ sọ pé wọ́n fi jẹ di ha lọ́wọ́ àti sọ pé àwọn ẹ̀wù máa ń tọ́ ọ̀bùkátà wáyé. tó àyè ti pé tọ́lọ̀ wọn bá pè ní tọ́lọ̀ wọn kò wọ̀ àyè wọ̀. ìrẹ́ ló ti jẹ́ kó tó bá nǹkan tó sọ́ra fún ni pé kí ni kọ́mọ́ kọ́mọ́ kọ́mọ́ bọ́ ọ bá wọ ọ lọ́nà tí ó fi wà bẹ́ẹ̀ kò sí wàhálà ń bẹ̀. Màmá tí ó bá jẹ́ pé ẹ̀ka láàyè màmá wọn wọ́ọ́rù rẹ̀ kòkòrò. Náà ló ti jẹ́ pé ọ̀kan nínú àwọn àbá Nàìjíríà yìí ọlọ sí Egypt. Sọ̀rọ̀ bá àfẹ́ lọ wo bóòlù tí ó tẹ̀lé nílẹ̀ lábáwá náà. Sọ̀rọ̀ wà ní kíláàsì Azhar.

aṣọ tó yìnbó kọ́kọ́ fún wọn náà lásọ wọn check and trouser ìgbọ́n ti wọ wọ́wọ́ kóòtù aṣọ òyìnbó tiwọn àbí àwọn Áfíríkà especially Nàìjíríà ń bí Cameroon kankan wọn Chad agbádá ìlúlòdò tí wọn ó dà jẹ́ bí gbàtàwọn lárúbáwá náà táwọn náà bá gbé àdá tẹ́ bá gbé wọ̀ àlùkẹ́gbà tẹ́ bá gbé wọ̀. bẹ́ẹ̀ náà lọ́jọ́ nígbà táwọn bá gbé tán ọ̀dá ṣe gan ọlọ́run tí wọ́n gbá gbọ́dọ̀ rẹ̀ ó sùn tó bàbá yẹn wọ́n gbá gbọ́dọ̀ rẹ̀ wọ̀ gbàtọ́ gbẹ̀rùn bísí wa ń lọ ọ̀làgbádá yẹn tẹ̀sí pé ò kú mọ kankan ìjọ èwú wọlé èsì mùsùlùmí ìgbẹ́jọ́ ilé yìí wa walakin yanzuru ila qulubikum wa a'malikum. tó ẹnìkan náà bá mi sọ àtúgbò mẹ́rin rẹ̀ lè sọ̀rọ̀ iná kú lẹ́rú ewu wá nílé téyì ò ti pọ̀ jù ọkọ̀ àrí ọ̀pọ̀ ọlọ́pọ̀ bí yàn kan ala kulli ibi tó ti ká kó ṣeré aláàtúnṣe yẹn tí wọ́n bá ti lè sọ́ra fún òsì wàhálà kò sí ìfúra fún bẹ́ẹ̀ kí aṣọ bí yẹn mẹ́ta mẹ́rin lè wọ̀ ni kò sí ìfúra fún bẹ́ẹ̀ nípa pé àsìkò tí mo gbé agbára wọ̀ yẹn tí mo máa ka báyìí tí mo tún ka báyìí kí ló dé náà ó di kí ni ọ̀dà sọ méjì mọ̀lọ́wọ́ àwọn àmì ìṣẹ̀lẹ̀ àti ti máa wọ̀ sọ méjì pọ̀. gbogbo lọ́wọ́ àmì ìṣẹ̀lẹ̀ àti ti máa wọ̀sọ̀ mẹ́ta pọ̀. pàápàá jùlọ tó bá ti gbogbo wọ̀ tí mo wọ̀ ó ní í ṣe pẹ̀lú kó tutù mu. àbó ní í ṣe pẹ̀lú pé mo fẹ́ fi sọ̀sọ́. lópin ìgbà tí ò bá ti jẹ́ pé mo sọ́ọ̀lẹ̀ bá pa rẹ̀ ti ṣe ìdùnnú. àpá rẹ̀ wá di pé tó tẹ̀lé rìn gan tó lè ṣe nǹkan kan máláyé tó bá sọ apá agbádá lè bá wọn. ẹ̀wù láwọn fi gbogbo ẹni àbí láàmà fi bọ́ ká tẹ́lẹ̀ ìjọba ti ṣe jẹ́ ń bẹ̀ ọ́ torí ẹ̀ àlẹ́yìn tó sọ pé haram ni ó kùn ìgbà tó bá ti sọ̀rọ̀ fáwọn nǹkan tí àwọn ìbá yìí. Àlẹ́ ìṣòro láàrin wà ní sẹ́lẹ̀ wọ́n fẹ́ràn kó jẹ́ pé àwọn aṣọ tí wọ́n mọ̀ wọ̀ ọ́ jẹ́ aṣọ funfun. ṣùgbọ́n ti rí nínú àwọn ọ̀rọ̀ tó ti síwájú gbàna bí ìwọ̀sọ tí èsè kí ni tí èsè funfun. ìrẹ́ni ti fẹ́ wọn á rẹ ìwọ́n ń tẹ gbogbo aṣọ rẹ àdáwọ̀ gbogbo kan yẹn burú bẹ kọ́tà máa ti jẹ́ pupa tó bá ti jẹ́ pupa sọ tí nǹkan kan ọ̀la láàrin eléyìí ọ̀tọ̀ fọ́pẹ́ àmọ́ sọ kọ́là ní kò sí lára mu ẹni tó bá ti pè lára mu òní kọ́ mẹ́rin wá torí ẹ̀ àmọ́ o ìjọ dáa ju pé ká máa lò nínú aṣọ onáàlà tó bá jẹ́ kíni tó bá jẹ́ kọ́lọ̀ funfun torí àdìsí ànábì sallallahu alaihi wa sallam tó ní hiya min khayri thiyabikum òun ń bẹ ní ètò lóore jù nínú àwọn aṣọ yín aṣọ funfun tí ń bẹ nínú ètò lóore jù nínú àwọn aṣọ yín falbasuha torí náà ẹ máa wọ̀ wal amru lil wujuh ma lam yasrifuhu sarif. àtẹ̀tẹ̀ bá pààyàn ní ma túmọ̀ sọ́ra yẹn tí nǹkan kan ọ̀bá sì mú kóńdì rẹ̀ nítòsí mú kóńdì rẹ̀ pọ̀ níbi nípa pàdánù gan sọ̀rọ̀ lọ́wọ́ àyùsọ lẹ́kọ́ wọn sọ tí èsì funfun wọn sọ fún wọ torí ẹ̀ tí bá yẹn tó wù ọ òní pé pé gbogbo aṣọ tí èsè funfun. tọ́ wọ́n ní kí ẹ máa wọ aṣọ funfun ọ̀kẹ́ pinnu bí ha máa wọ́n dá àpò ní kí ẹ máa fi ṣaṣọ ọ̀gbẹ̀yìn fáwọn òkú yín aṣọ funfun. náà ló fà ló jẹ́ pé tó ó rí pé tó kù bá kú aṣọ kọ́lọ̀ ọ̀la máa fi sí lára aṣọ funfun. tí wọ́n gbókù kan wá ní tí wọ́n fa aṣọ sí lára aṣọ yẹn wá jẹ́ bíi. funfun tó jọ yẹ́lò ẹ mọ̀ pé àwọn ah, ọ̀rá sọ funfun ni kọ́ ni kó tó mọ̀ ikọ̀ tó kó tó mọ̀ kó fìnnù ọmọ fún wọn ò ní funfun ni ìwọ yẹ́lò yìí tẹ̀lé bó ti ṣe jẹ́ mbẹ́ o ẹ̀rí sọ ni wọ́n bá o yàtọ̀ sí fìlà ṣé aṣọ ni fìlà náà wà ní inú aṣọ ló náà wà wọn ò sì mẹ́nu bà láwàní sínú aṣọ ni náà wà ní àbínú kìnnì inú aṣọ ló náà wà ṣùgbọ́n a rí nínú àwọn àdéhùn fáwọn ẹbí sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ fáwọn ọwé láwàní bá wò dúdú fáwọn ọwé láwàní dúdú tọ́ iná lọ́ọ́ fà lẹ́ ẹ̀rọ na báwọn ọmọ kàkàtí jẹ́ súnà. àwọn kan máa wí láàánú dúdú nu wọn àwọn kan máa wí láàánú funfun wọn lè ń tẹ bá ti rí láàánú dúdú lórí ẹ ara ilé ànábì nù ẹjọ bá wí láàánú funfun àwọn olùmọ̀ wọn nù ẹ gbogbo àwọn tí wọn pọ̀ lọ́jà tirẹ̀rẹ̀ nílùú wọn gbogbo ọ̀nà lára ilé ànábì ẹ̀rẹ́ nǹkan mọ́ láti bó síbó tó bẹ́ẹ̀ torí ẹ̀ níbẹ̀ yẹn tó bá wọn sọ funfun tó wí láwà ní dúdú lórí àná lọ tẹ̀lé tà náà sọ̀rọ̀ wá àríwá ìṣẹ̀lẹ̀ kò sí tó burú rẹ̀. tọ́ sọ́kárì bàtà náà fìlà funfun aṣọ funfun bàtà funfun rárá fún ìdí bàtà lásọ àbí òye wa ọ̀tọ̀ lẹ́wù ọ̀tọ̀ lásọ àwọn kan wá ní bọ́ọ̀mù gbogbo ẹ̀ tí wọ́n bá dá sí rí pé kọ̀tọ́ ọ̀tọ́ tí onígbà tó wọ wọ́wọ́ fìlà funfun bàtà funfun àtọwọ́ fìlà funfun ẹ̀rù funfun kọ́ ọ mọ́tò wọ bàtà funfun ọlọ́ọ̀mà òde ló ń ti yẹn. àwọn kan wá sí mítà mami sunna sunna ní kí bàtà ló tún jẹ́ funfun eléyìí mú ká bẹ́ẹ̀ torí pé ọ̀rọ̀ ẹ̀gùn ni wọ́n mẹ́nu bá bì ètí òní ti pẹ̀lú kíni pẹ̀lú bàtà ẹ̀yìn náà ti wọ̀ kí láyà lẹ́bi sọ́mọ́ àti ńlọ́lá yìí ti gbà wọ́n fún pé bàtà wá tí wọ́n á ṣe òrùka èyí wọ́n lo òrùka yìí tí wọ́n fi fàdákà ṣe sílvà wọn ò nìkan náà láti lòwú ẹ̀ wọ́n lo òrùka sílvà wọn ò nìkan láti lòwú ẹ̀ torí ẹ̀ tó máa lo òrùka sílvà kò sí tó burú mẹ́ lọ́kùnrin. ìwádìí ti kàtó wá láti dọ̀rọ̀ tó wá nínú tíra àbùdá owó gbọ́dọ̀ ìṣòro máa ṣe ọkọ̀ fún wa láti lo òrùka tí a bá ti jẹ́ ẹni tí ń ṣèjọba àjẹ́ ẹni tí àkóso ìjọba wà lọ́wọ́ rẹ̀ bá gbọ́dọ̀ lórúkà tàbí ìdíyẹn ọ̀fẹ́fẹ́ nílẹ̀ o ẹni kan àwọn àti tiwa fún ẹgbẹ́ ẹgbọ́dọ̀ lórúkà àti tó bá pè wọ́n lọ wà nípò tàbí ìdíyẹn ọ̀fẹ́fẹ́ nílẹ̀. kíní ààrà tí wọ́n máa ń ti sára òrùka àti tí wọ́n máa ń dín fún làtà nàbì sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ bá lò òrùka rẹ̀ náà ní adéhùn ìgbọ́n bàtí wọ́n fi òrùka sọ́wọ́ ọmọ kàtà nàbì sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ máa ń fò òrùka sí òun náà ní ọmọ kàtí ń bẹ lẹ́gbàá lẹ́gbẹ̀ẹ́ ìfàbẹ́ lẹ́gbẹ̀ẹ́ ọmọ kàtàrin lẹ́gbẹ̀ẹ́ ọmọ àkọ́ ọmọdéyìn láàrin kàtàrin àtọmọdéyìn ìkà ìbáyìí. ìka tó ti kẹrin tó wá bẹ̀rẹ̀ sí ní ka àwọn ọ̀ka rẹ̀ látọ̀tà ń papò. ìdẹ̀lẹ̀ anábì máa ń fòrùka sí ìka tó ti kejì tó wá bẹ̀rẹ̀ sí ní ka àwọn ọ̀ka rẹ̀ látòrí ọmọdéyìn tó ìka yẹn lànàbì máa ń fòrùka sí. ẹ sì ti ráwọn àdéhùn tó wá láàrin pé ṣé tọwọ́ ọ̀tún ni àbí tọwọ́ òsì wọ́n fẹsẹ̀ rin lẹ̀ pọ́wọ́ ọ̀tún ni ó tún fẹsẹ̀ rin lẹ̀ pé ọwọ́ òsì ni pẹ̀lú ẹ̀mí gbọ́ fẹ́sẹ̀ níta lẹ́bi sọ̀rọ̀ bá àríwá rẹ̀ sẹ́lẹ̀ ọmọ ká láti ti ọmọ àká tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọmọ àdín tí ń tààrí ibẹ̀ láti ti kò bá jẹ́ tọwọ́ ọ̀tún ló fi sí kò bá sì jẹ́ tọwọ́ òsì ṣùgbọ́n àti tí wọ́n máa dórúkà yẹn tí òrùka lẹ́bi sọ̀rọ̀ bá àríwá rẹ̀ sẹ́lẹ̀ nígbà táwọn ti bá fi òrùka sọ́wọ́ wọ́n ti kọjú adé yẹn síta ẹ̀yin kọ́ kẹfẹ kọjú rẹ tani kọrọ má ti dọrọ ó fi kalẹ̀ sọlá tó fi òkè yẹ the so àrẹ́bí máa kọjú rẹ sínú ọmọ sínú àtẹ́lẹwọ́ wọn ni tó yẹ wọn gbòrúkà tó wọn ibi ara yín adé tó wà lókè rẹ wọn wọn akọjú rẹ sínú àtẹ́lẹwọ́ wọn bẹ́ẹ̀ yóò ti bẹ́ẹ̀ ọgbà ìgbà tí yọ̀ọ̀dá sí irú gbogbo nǹkan lajúlajú yìí náà ni lọ́dá wàhálà alẹ̀ sọ̀rọ̀ alájú tó yìnbó o ti tẹ̀lé súnà nígbà Muhammad sallallahu alaihi wa sallam ní ẹ̀jẹ̀ bó ti jẹ́ ń bẹ́ẹ̀ o. wọ́n wá nílé ìgbà wa kan ò gbá kí náà sọ̀rọ̀ àti náà tó bá lọ́ọ́ ti gbàtẹ̀ wọ́n máa ń yọ orúkọ ọwọ́ wọn ìyàpọ̀ wa wà láàrin àwọn olùmọ̀ pé sí ẹ̀gbà wa yẹn fẹsẹ̀ nílẹ̀ àbí ọ̀fẹsẹ̀ nílẹ̀ àdìmọ́ alimami abu dawud ni eh, ọ̀fẹ́fẹ́ nílẹ̀ alakunle hal yíyọ rẹ̀ òun náà ni ti ọkàn balẹ̀ lé lórí nítorí pé òrùka anabi sallallahu alaihi wasallam wọn kọ orúkọ ọlọ́run bá sí òfin ti dá lórí wípé a gbọ́dọ̀ mú tí wọn bá kọ orúkọ ọlọ́run bá sí wọ inú ilé ìgbàfẹ́ tí bá ti sọ ikú òrùka anabi sallallahu alaihi wasallam lára kìíní tí wọ́n fi dára sí yẹn wọ́n kọ nǹkan sí la wọ́n kọ wọ́n kọ ìwé sí ìwé tó kọ sí jẹ́ ìlà mẹ́ta àtọ́pẹ́ lára ìlà alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ sí Muhammad ìlà ẹlẹ́ẹ̀kejì Rasul ìlà kẹta Allah dájú Muhammad lásán ọkọ sí kò sí wàhálà mú wọlé ìgbẹ́ Rasul kò sí wàhálà ẹni mú wọlé ìgbẹ́ ìmọ̀ Allah là. torí ẹ̀ yíyọ rẹ̀ òun náà ní ìgbà tó jọ náà yàtọ̀ sí táwa kò sẹ́yìn tó sọ pé ká yọ òrùka lọ́wọ́ wa kó mi ó wọ ìsàlẹ̀ ibi tó rùka wa ti mọ̀ kò sẹ́yìn yọ òrùka bẹ́ẹ̀ni kan wá sọ pé ká yí òrùka yí kó mi ọ̀pọ̀

bí aṣọ àwọn géńbérí kọ́lá níbi ọwọ àwọn àtàbí rẹ̀ ló sì wọ̀ torí ẹ̀ aṣọ ẹ̀yọ̀ kan níyàn ọ̀ka dàbúra látòkè délẹ̀ ànábì ọwọ àwọn àtàbí rẹ̀ ló sì wọ̀. tọ́ tí ọba fi ìdí hàn irú àwọn tiwa táwọn bàbá bàbá máa fi ẹ̀yìn àwọn bàbá bàbá mi ti máa ti dàgbà níbi kan aṣọ onígbára tí wọ́n mọ́ wọ́n kàn máa bọ́ sọ́ọ́lẹ̀ ní ẹ̀wọ̀n ní wọ́n sọ̀kòtò wọn ní wẹ́wù aṣọ wọn kàn sámára látòkè délẹ̀ wọ́n apàkájà rẹ̀ wọ́n kì bàbá àbíyọ̀sì wọ́n fi etí rẹ̀ kan lórí àbíyọ̀sì etí kejì náà wọ́n gbé lórí àbíyọ̀sì sẹ́máàrin lọ sẹ́máàrin bọ̀ tọ́lá tí wọ́n mẹ́sìn níwọ̀nba wọ́n á máa di ike aṣọ méjèèjì mú lápá òsì torí kan lọ́wọ́ àmọ́ rí di wọn torí gbogbo aṣọ wọn ti wọ́n dànù. ètò ọ̀bá ti dààmú kékeré ni ìbá àwọn ọmọ òun ni àtàwọn ọmọ ti ń gbọ́dọ̀ òun kìnnì bẹ́ẹ̀ ní káfíńtà tó tó rí wọ́wọ́ ẹni kílẹ̀ Yorùbá máa sọ ilé ẹ̀gbọ́dọ̀ gbé wò pamẹ́sì ẹ̀gbọ́dọ̀ bá pamẹ́sì kẹ́ni tábà sọ fún fún síbi rẹ̀ lẹ̀ torí kó tó tọ́wá síbi rẹ̀ lẹ̀ kó tó kù tẹ̀lé yẹn tó burú jáì tó sì dá rárá ọmọ ẹsẹ̀ ìdílẹ̀ ká àwòrán ilẹ̀ ìsìlámù dáa pọ̀ ọpọ́n ọlé wọn náà má dàbùkọ ara rẹ̀ eréjèrè tó bá wà nulẹ̀ tó bá rí pé wíwọ́ sọ kọ̀rọ̀gbọ̀kọ̀rọ̀ ọ̀rùn ọmọ wájà làbí ara wájà làbí ara kọ́ ọmọ wọ́ ètò ìsìnkú yóò di ọmọ gbàtẹ́gùn. pàápàá jùlọ ra jàlábíà tuntun mọ́ra lòkù jàlábíà torí tí ọba ra lòkù jàlábíà kọ́mọkọ́mọlọ́ ní ti òun sẹ́wọ̀n òun kò kọfẹ wọ́tọ́ ni ipò tí ọmọ sàṣọ mọ́ra ń lò tí ọmọ sí ilẹ̀ ni tó ń bá wà ra àwọn ti kún wọn lò tẹ̀wọ̀n ní wàwọ̀ tẹ́lẹ̀ bá ilé bá lò ní máa kan gbogbo ara rẹ̀ àmọ́ àmọ́ bóyá ni tó lò kú o tó rira kúrú lára yóò fura tó kúkú ta fún ọ láì gbowó torí ẹ̀ tó bá ra jẹ̀lábíà tuntun jùlọ lápá tí ó ṣe lé lọ bíbọ̀ rẹ rọrùn nílé lọ́sà tí mọ́mọ́ wọlé sọ̀sọ̀ra tó bá ti ṣe báyẹn ti dà kó fi máa lọ kó fi máa bọ̀ nílé tọ́ ilé ìjẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ yẹn. lẹ́yìn rẹ̀ ni wọ́n tún á sọ̀rọ̀ nípa pé aṣọ tánàbí máa ń lò ṣe kọ́ tí wọ́n fi ṣe àríkàrùn kò sí gbogbo ẹ̀ náà bí wọ̀ ṣùgbọ́n kò rọ̀ mẹ́kọ́ dáhùn ti jẹ́ sílíkì wọn jẹ sílíkì àtọ̀tí ọmọ ayọ̀ gbọ́ lọ́lọ́lọ́lọ́ táwọn ọkùnrin ọmọ gbé wọ̀ wọn wá da alágbádá nígbà tó gbé agbára yẹn kan sí báyìí ó tún yọ̀ dálẹ̀ wọ́n tún gbé apá kejì ó náà tún yọ̀ dálẹ̀ wọ́n á máa kó ọkùnrin ọmọ akó aṣọ nígbà tí lẹ́ẹ̀ tó ti da abẹ́ kò kúkú da abẹ́ wọn mọ̀ àlè torí de eléyìí gbogbo àwọn atọ́kasọ ọkùnrin mùsùlùmí ọlọ́wọ̀ kásọ̀ra ibi a. sí kátó na sí ní sọ nípa oúnjẹ báyìí ní ti máa ń jẹun tí oúnjẹ òní máa jẹ. àti ọlọ́run bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù. ó sọ alọ́kan nínú ẹni tí ó nífẹ̀ẹ́ àtẹ̀bí sọ̀rọ̀ bá àrùsọ náà lódodo tí ó sì máa tẹ̀lé lánàá rẹ̀ na kọ̀kọ̀ àti ní gbangba eléyìí na láǹfààní láyé àti lọ́la سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب Thank you alhamdulilayi àwọn nípa àwọn tíra ṣe ń sàn yẹn wọn kọ tíra nípa àtẹwọn ìṣẹ̀lẹ̀ wọn yà bọ tó àwọn òṣìṣẹ́ wọn kọ tó dúdú kó síbẹ̀ àwọn nípa wọn ẹtì mà gbogbo tíra tó kálukú wọn kọ láyé tíra yẹn ti àlàyé àgbọ́yé máa sọ nípa ìrírí ìjọba ìjọba ti máa ń gbé bóyá àgbàdo ti wá láti ìlú kan torí ìjọba bẹ̀ ló ti bẹ̀ rárá nígbà tí wọ́n ti lórí ọmọ bàdánà tó ti ló kọ tiẹ̀ tó kì í ti pé ìjọba ló kọ̀wé ìyá ló kọ̀wé àti ti kọ̀wé kó kọ rẹ̀ sí lára tó ìwọ gan ẹlẹ́fẹ́ béèrè fẹ́ kò yé. ọ̀sẹ̀ ń bá àyè pàdé ìjọba ọ̀gbọ̀n ó ní ká máa lu agbó láti dìbò. ìbéèrè ni pé àgbọ̀tà ti kò fún ìyàwó lọ́jọ́ ẹ̀sùn ilé ìrìn ọmọ bèrè kò nídìí tẹ́sítẹ́ bá fẹ́ gbé sọ̀rọ̀ yìí kò ní tẹ́ máa lé ń tẹ̀sùn wá lùkà. Ẹgbẹ́ ìsìn yóò wà fún gbogbo àgbáńlá yìí. Ẹ̀sìn yóò wà gbogbo ẹjọ́ bá ti dé ni. Ìdájọ́ ká fi aṣọ pé yàtọ̀ sí funfun gbogbo lára. Finish. Kò sí ìgbàláyé táwọn mùsùlùmí wà tó kù wá ti kú fẹ́ẹ́fà sọ fún wọn fi tó kú lára àsọ fún wọn fi sí lára gẹ́gẹ́ pàtàkì sí. wọ́n sọ pé rí nílùú mi fún wọn dá òkú lára aṣọ tí ń bẹ láàrò aṣọ funfun ṣùgbọ́n wọ́n tún á da aṣọ kọ́lọ̀ ní ìbò lára nígbà tí wọ́n bá gbé wá fún tó ń fi sí lára ṣe ní ìkòtò tó burú bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ló ti jẹ́ pé lọ́dọ̀ tí wàá náà bí ẹ bá gbókù sínú aṣọ ọ̀gbẹ̀yìn ẹ bá gbé sínú pankẹ́rẹ́ tẹ́tẹ́ ti gbé ẹ rí i lọ́pọ̀lọpọ̀ gbà mí wọ́n ti lè má sọ kankan dàbò bẹ́ẹ̀ yóò ti rí ìdájọ́ kí wọ́n tó kú láàrin lé lọ́kàlẹ̀ ní sọ̀tọ̀ ọlọ́ọ̀lọ́ ẹ bá gbókù kalẹ̀ nínú pankẹ́rẹ́ wọ́n tún má sọ ìgbésí aṣọ àǹkárá ìgbésí aṣọ òkúra ó ti kọ́ náà ètò kùbá kó tó máa ti gbé e sínú ẹni ìrìn tí wọ́n fi gbé e yẹn wọ́n ti aṣọ bò lára aṣọ dáadáa bò lára kò lè bẹ́ẹ̀ ní kọlọ̀ kò sí wàhálà ètò tí wọ́n ti ń tẹ̀lé aṣọ yẹn wọ́n á dà bò lára láti bò láti rí sẹ́ni wọ́n sùn náà kẹ́ bò láti rí abẹ́rẹ́ gọ́ọ̀sẹ̀jì làbẹ́ bá ọ̀gbẹ̀yìn yẹn ti lára ó ṣe ti kọ́lé pàṣọ yẹn táìsì máa lára nígbà míì débi tẹ́sí fẹ́ máa rí sàmọ́ bàtẹ́ bá ti dá sọ́ńbó lára ipò láti rẹ̀ tí wọ́n fẹ́ rí olùkọ́ àyàn. wọ́n máa ń kéde olùkọ́ ẹ̀sẹ̀ ni pé àbẹ́ ẹ̀sẹ̀ rẹ̀ nà kẹ́lẹ́ rà ẹgbẹ́ rẹ̀ rẹ̀ máa sọ. ìbéèrè tí mo lẹ́sẹ̀ rẹ̀ nà kẹ́ pé tí wọ́n máa fẹ́ gbókù síta rẹ̀ tọ́tọ́ kọ́ da sọ wọ́n da sọ náà ló jẹ́ báwọn èèyàn lórí bí wọ́n ti ń gbé rẹ̀ àbẹ́ ẹ̀sẹ̀ rẹ̀ nà bára wa sọ pé aṣọ ilé ìwé tó láàrin ẹ̀yìn oko ẹ̀sìn tó bá àwọn oko ẹ̀sìn tó ṣe hàn lórí ilé àjò bẹ́ẹ̀ ni owó rẹ fi hàn dá lẹ́yìn ọ̀bí ìjọrọ̀ gbàdé ẹ̀ wọlé lẹ́yìn tó ṣe pé ìwọ ara rẹ̀ gan orí ọmọ tuntun lè wọ̀ bẹ̀ ìwọ á ní ìgbà rẹ̀ hàn dá gbogbo ẹ̀ hàn dá lórí ọ̀ ṣé ilé ìlànà sọ pé òòlù ń fi wọn ṣàkóso kí òun pẹ̀lú gbogbo ara rẹ̀ ọ̀ntàn ara rẹ̀ jẹ ni àbí òye wa. lẹ́yìn náà ẹ̀dá kò torí tọ́ lọ. Sáájú Mùsùlùmí náà tẹ̀sí ń bẹ lára rẹ̀ tó máa wọ gbélé tẹ́sìn. Àwọn àwọn bí ẹlẹ́wọ̀n gba tẹ́sìn. Gbogbo owó ní lára rẹ̀ gbàràgàrà gbàràgàrà olóòtúbi ó kì í rà lọ́wọ́ yẹn. Kí náà gbàdé àtúntà tó rà tàbí ìgbà gbàǹdálẹ̀? Ẹ̀rẹ́ ìgbà mẹ́rin wọ́n ti òkè àárà àmọ́ ṣé ètò wọn ti jọ́ tẹ̀sẹ̀ fi nǹkan gbá lẹ́kọ̀ọ́ rà ní àbí ètò òní fi nǹkan gbá ẹgbẹ́ ló ti tẹ̀ kó lọ́ọ́ ju agbọ́n náà ọ̀pọ̀lọpọ̀ ló aṣọ àwọn náà ló ìbò aṣọ kọ́sùn wọn là ti tẹ̀ irú àwọn ẹlẹ́wọ̀n gbàdégbò yẹn aṣọ kọ́sùn wọn là ti tẹ̀ kéde fún àwọn ọ̀wọ̀ alá wọn yẹn so ìdájọ́ ọmọ àbí òye kí yẹn lára obìnrin kan àbí yẹn lára obìnrin wẹ́dìn tó túmọ̀ sí kí àwọn ọ̀pọ̀ ọ̀gbà náà wà ní. Wọ́n á kó nyèrè rí, lọ́la, wá bẹ̀ náà. kọlọ ọdí ọgbọ sí gbàgbà bọlọ ọbú ọba lọnà rí tó ọbẹ lọọbọ lọwọ ọdí ọgbọ sí láéláé tó mẹsìkẹ kọlu sí láéláé nà. bẹ́ẹ̀ni ọlọ́run tó bá tún ti wọṣẹ ìlú tó bá ti ṣe oríkalẹ̀ àwọn òkú ṣẹẹkì yẹn bòbò ni gbogbo ẹ̀yin wọn wà á hàn lẹ tí wọn ní ìrùn wọn ní ìrùn torí pé òun wọn ti rùn náà. àwọn olórúkọ àti kìí gbòò ṣùgbọ́n golden color ni tọ́tọ́ ká lò pàǹdà ni ṣùgbọ́n wọ́n kún ní golden color ẹ̀rọ pé wọ́n sọ pé golden color kò túmọ̀ sí pé gold is the color ọkàn ẹ̀jọ̀ góòlù ni pàǹdà ni bá ọ̀dà náà yẹ́lò ni wọ́n wá fi tẹ̀yìnrìnrìn sí lára tẹ̀lé ìkòtò tó burú lẹ̀ ṣe máa ṣe fẹ́ lò wọ́n. wọn ò fẹ́ béèrè náà bí tí wọ́n lọ fẹ́ béèrè náà parí ti sọ̀rọ̀. wọ́n sá lọ ọmọdé. wọ́n dára rárá àgbọ̀yé tẹni tí ń sọ̀rọ̀ rẹ̀. parí títí tó kò sí Gbogbo ọmọdé tí ọba máa bọ̀ ọba gbà. Àbágbà tí ọba láàánú ọmọdé. ìtumọ̀ bíbọ̀ ọba gbà. Kí ìtumọ̀ níláàánú ọmọdé. Kìí ṣe pé wọn náà ló fi túmọ̀ rẹ̀ bó ṣe fẹ́. Ọwọ́ rẹ̀ pẹ̀lú Yorùbá. Kí kọ́ Kọ́ dọ̀bálẹ̀ torí ẹlòmí ló tún túmọ̀ rẹ̀ sí bá mi náà títí lọ́dọ̀ tiẹ̀ ẹlòmí sọ pé lọ́dọ̀ nínú bàtà rẹ̀ bá àtàwọn kan nù ti pàdé àgbàlagbà ọmọ ọmọ ọlọ́ di bàtà rẹ̀ òun ọmọ àti ọwọ́ rẹ̀ mú pé ó ti pọ̀ jù tòtòrí ẹ̀ kéèké dáná lè sọ̀rọ̀ ètò tí ti kálukú ọmọ túmọ̀ rẹ̀ pẹ̀lú àṣà rẹ̀ tó takò ẹ̀ náà. wọ́n ní káwọn lè fi kéwú ẹ̀ àwọn lè fi kéwọ̀n. àṣà tó tún dé pé ó di èjìká mú un ti jẹ́ pé okùn rẹ̀ ó wà ní èjìká bẹ́ẹ̀ alábi sọ̀rọ̀ wá àròsẹ́lẹ̀ wọ́n pọ̀ fọkùnrin láti kírun pẹ̀lú aṣọ kan tí nǹkan kan nínú aṣọ yẹn ò sí lórí èjìká rẹ̀ ẹ ti mọ̀ pé singlet ó máa dúró lórí èjìká lókun ìgbà tó bá ti gbó fún wọ́sọ̀kòsò sísàlẹ̀ èsì singlet ńlá kan lọ́nà tí wò wò lò fi ní àdá ìwọ́n tó dájú ni pé yàtọ̀ sí pé òun lọ́la láti àtọ́ba ti dà àmọ́ àìmọ́wá ti ta la sí. o ní títí singlet látàkì ọ wà níwájú Ọlọ́run dá ọ wà níwájú Ọlọ́run tó ní ọ̀sọ̀ọ̀sọ̀ gbogbo àtọ́wà kí ọ̀run wà á dún pẹ̀lú English àkàrà fún ọ̀la ọ̀rẹ́ ìdílé mi bàbá ni wọ́n á bọ̀ ọwọ́ mẹ́rin láàárọ̀ bàbá bàbá ló sì wà lọ́rùn rẹ̀. sọ̀rọ̀ pé kó o ti fẹ́ dá lọ síta dúpọ̀ lọ pàdé rẹ̀ ló tún fẹ́ dá padà sínú ilé púpọ̀ ẹ̀fún ọba síngilẹ́tì lọ́rùn èèyàn èèyàn bíi rẹ nù oṣù tó wájú ọlọ́run pẹ̀lú síngilẹ́tì kò fi ẹ̀gbọ́dà kò fi là kò fi kíkà ó túnbọ̀ sí pé ìran ńlá làbíà ìwé tó ti bẹ́ẹ̀ ah, aláìní jìbì aláìkọ́ lọ́pọ̀ àkàrà ọkùnrin wa àwọn olùkọ́ wà dáa máa fi sùn irú àwọn jàlábí alápá kúkúrú kúkúrú yéé ti pé máa tọ̀ níta àmọ́tí ìyá tóru rẹ̀ wá mọ́tíláṣí láwọn ìlú kan tó pé ìyá òsì máa wọ ẹran ti láàrínà ẹ wo ló ń gbé wá sí mọ́tíláṣí ọ̀ọ́kọ́ náà kún wọn náà jẹ̀ ọ̀ọ́kọ́ náà kún náà wọn náà wò ó ìbára náà lẹ́wù dá ẹbí sùn omi ń gbà ní wọ́n ti fi kẹ́ta ọ̀gá àti bẹ́ẹ̀ kọ́ ni. tí dị máa ti sokoto rẹ̀ bí ṣòkòtò àwọn ọmọ wẹ́wẹ́. máa bọ̀ àwọn kíláàsì pẹ̀lú eléyìí káàánú àbà àbà àbà láti ìdìbò ọ̀rọ̀ ṣe. Gbogbo wọn àwọn fún kan ọba kú rẹ kò sí lọ́wọ́ ò sí lọ́dọ̀ bó ẹ wà lọ wọ ìsàlẹ̀ àpá wọ́n wá lu aṣọ nínú gétọ̀ wọ́n kù lọ fún dàtàrà láti five hundred meters wọ́n máa gbọ́ pé ah ẹnìkan ah, kọjá èròjẹ́ lọ fi ọba ọba lọ́ba tó ti pé àtiwọ́ àtòhún bóyá báyìí rẹ̀ dá ju tiẹ̀ lọ́wọ́dún ọlọ́ ẹ wá wọ́n bá ti lọ pàdé irú àwọn èèyàn báwọn ọlọ́dọ̀ wa dá wa àwọn àti wọ́n pẹ̀lú singlet. a ah, ọlọ́wọ́ bá òkú sùúrù èké ọba jẹlẹ wọn ti rọọsì ẹlòmíì lórí wọn lórí jẹlẹ ọ̀dọ̀ wa o eléyìí náà tó wá torí àwọn èèyàn tí ń ọwọ́ ìsìláàmù fẹ́ kó ṣiṣẹ́ kó jókòó kalẹ̀ lásán nítorí pé oúnjẹ bí oúnjẹ tí rẹ̀ pèsè fún ọ bá sọ̀rọ̀ wá wọ́n ti ṣùgbọ́n jẹ́ káfíńwù tẹ̀ fi ń ṣe mẹ́kọ̀ọ́ ilé rẹ̀ tún wọ̀ wá mọ́tíláṣí kọ́dá wọlọ́ àyè ẹ̀ gbọ́nà wọn bá rárá ẹ̀wù tí wọn ti kó tuntun tí wọn náà ti mà nípa àwọn èèyàn tẹ dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ torí kò sẹ́ni tí nìkan ọmọ bákan náà ẹ̀jẹ̀ ti ń pẹ́ ẹ́ rájà ẹ̀jẹ̀ ló kọ́ ara sọ fẹ́ ti alápàtà la ẹ̀jẹ̀ ló kọ́ ara sọ rẹ̀ wọ́n àwọn kíláàsì bẹ́ẹ̀ tọ́ kọ́lọ̀ lé mi kọ́lọ̀ lé bẹ́ẹ̀ ti ti bíríkìlẹ̀yà símẹ́ǹtì gbogbo ẹ̀ ó ti yí ẹ̀wù ẹ̀wù mi ti tọ̀rọ̀ wá láàárọ̀ nígbà tí wọ́n ti ń tíwájú tí wọ́n ń pèrò àdúgbò tó pèrò pẹ̀lú ọgbà ìṣẹ́jú lọ fẹ́ wù ìtọ̀ wọ̀ ẹ̀wù sẹ́lẹ̀ kọ̀ wọ̀ ẹ̀wù lé kọ̀ lọ́mọ síláàdì kò dé ìwọ gan ó rí pé ọkàn rẹ̀ tiẹ̀ lọ́tọ̀ ó rí pé ọlọ́run ọba lé ìjọba ti kọ́ lọ ọlọ́run ọkàn lé lọ́dọ̀ ilé ìrògàn ó sábà tẹ́lẹ̀ ọgbà النبي صلى الله عليه وآله وسلم قال المصلي إذا قام يصلي فإنما ينادي ربه فلينظر أحدكم كيف يناديه nígbà tí ẹni tí ń kí ọba dúró níwájú ọlọ́ọ̀ níṣẹ́ ní ọba sọ̀rọ̀ o pé kálukú yẹn wá wo bóòlù tí ń bá sọ̀rọ̀ jẹ́jẹ́ kọ̀ǹdíṣẹ̀ tó pọ̀lọpọ̀ wà títí kọ̀ǹdíṣẹ̀ tẹ̀ ní sọ̀rọ̀ gbọ́dọ̀ wọn lọ sọ̀rọ̀ ọjà bá sọ̀rọ̀ ìyẹn sì lè tẹ́ra rẹ̀ jẹ kó lè tọ́ lọ́wọ́ bá jẹ ọ̀dọ̀ wọ̀ wá ẹja múra ọlọ́run pa wá láti ẹ̀ka sọ̀sọ̀ gbogbo àdáàrà jẹ káwọ́ sọ̀tọ̀ dà ibi tẹ́ wa àtọ́ta wọ̀ wá láti lé nígbà tí àsìkò ló máa ń kú bẹ̀rẹ̀ yóò wọlé láti lọ múra ká para dà káwọ́ sọ̀tọ̀ dà wá yẹn kàlọ́ kí n bá bá ìsinmi ká tún bọ́ra alẹ̀ ẹ̀yẹ oṣù tó bá jẹ́ sójà ìlú sójà wọn ni ẹ̀tọ́ máa ń pa àwọn èèyàn. ẹ tó bá ti jẹ́ pé lu Islam ní tó ń jọ kófin Islam lè máa ń lò so òfin Islam yẹn náà yọ ga ìdíyìn láti mọ̀ ìgbà tí wọ́n pa àwọn sójà láti lọ máa pa yẹn. àmọ́ bí tẹ̀ bá ti lòfin ọlọ́run kò síbẹ̀ tẹ́lẹ̀ islamáìdì sọ́jà lábẹ́ ìjọba tí èlò òfin ọlọ́ pẹ̀lú pé wa gẹ́gẹ́ tẹ́lẹ̀ islamáìdì ọlọ́pàá lábẹ́ ìjọba tí èlò kíni ṣé lòdì ọlọ gbogbo ọkọ ká ti di ara wọn ẹgbẹ́ òṣèlú ẹ tó àwọn wáṣẹ wáṣẹ bò mí náà parí tuntun iná tí mo kó tó wá ní bọ́ọ̀nù ọ̀pá yẹn wọ́n ní òfin kan nínú iṣẹ́ sọ́jà yẹn pé òbí sọ́kànfẹ́ tí iná fún wa tí iná fún wa ní ọba àti bàbá ọba àti ìyá àwọn òbí dá. tó ọ̀rọ̀ bọ́ọ̀nù ọgbọ́n mùsùlùmí ọmọ ọmọ pa. àwọn tí wọn tẹ̀ tí àti ṣáàtì máa pa wọn sùn náà àwọn olùdíjà ti Islam ó ga lọ́nà ṣùgbọ́n làwọn èèyàn kó ìlà jù nínú òfin Islam tí wọn fi lè sọ pé ẹ̀rọ máa pa wọn wọn máa jẹ́ mùsùlùmí ó níbi á jẹ́ mùsùlùmí wọn ń máa pa àmọ́ tí òfin ọlọ́run fi wá sọ pé o dojú nǹkan ìjà kọ́ mùsùlùmí ó ní àṣejù tó nà ẹ̀sìn. gbogbo eléyà lòfin wà fún yóò tà kéde ogun bẹ́ẹ̀ torí kó lórí ìlú ni fífa kọ̀mọ́ndà ìjì kọ̀mọ́ndà ìjì ti yóò tún padà sọ́dọ̀ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam ntọ́sẹ̀lẹ̀ tọ́sẹ̀lẹ̀ tọ́sẹ̀lẹ̀ ni kí ni sẹ̀rí àsọ̀kúta ti ń parí. nígbà wo lùmọ́ bá wá ní kó ṣe ìgbà náà lòun náà tún á yẹ̀ wò òun náà gbọ́dọ̀ dúró mọ̀ oníjẹ́ dọ́ndú tó ló tún á yẹ wò wọn á sọ pé tọ́ lórí ìmọ̀ràn tí wọ́n dọ̀ yìí báyìí wọ́n á pàṣẹ báyìí ṣe gbogbo àwọn ibi tọ́ta bá wà ẹ̀rí pé mú wọn balẹ̀ tòtí ọ̀nà bá wà kú lórí ilé ilé ìrìn ó pè ọ́ ní kíni kó kúkú sójú ọ̀nà ọlọ́ọ̀ à ń bẹ́ lọ́ọ̀kọ́ lọ́ọ̀ ní ṣẹ̀yìn. wọ́n máa ń lọ sí ilé ọtí láti lọ sí kí ni. Hmm. Ilé ọtí kò sí wéṣọ̀tà nípò míì ju ilé ọtí lọ.

alákòlá àríwọ lọ́wọ́ lọ sọ béèrè rẹ di wàhálà fún rẹ kí ni ìdájọ́ kí ọ̀nà ìṣiṣẹ́ ń lè ṣe kí ń mójútó àyíká èyí tó ṣe pé iṣẹ́ wọn gbà kí wọ́n máa yẹ àwọn omi pọ̀tọ̀pọ̀tọ̀ wò ẹ̀wọ̀n kó kò bá ìdẹ́lẹ̀ ọtí wọn ti gbà kò bá ìdẹ́lẹ̀ ọtí wọn ti gbà àbí òye wa àwọn tó kọ́ lọ ilé ọtí sáfẹ́ lọ gbọ́ tí ẹ̀ tó bá tó kọ́ ń omi wò wọ́n fẹ́ẹ́ rì rìkì omi yẹn lọ́nà tó ti jẹ́ pé omi yóò tún ṣe é lò padà eléyà tó ti tó burú mẹ́ òní ìdìbò lẹ́ǹkì ẹ̀rọ yọ sí pé omi omi táwọn èèyàn ń lò waste water yẹn tòní tó pé àwọn àlùtí lọ wájú kọjá àbí gáàpù láyé àwa ti wá fọlọ́n ti káwa náà ká tẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni nǹkan bẹ́ẹ̀ àtọ̀ máa lé mọ́ ọ̀rọ̀ ti pọ̀ tó ń bí wọn ò ṣe kankan nílé ayé ń bì gbogbo omi tí ìlú ń lò nílùú kàbáyé ó níbi tí gbogbo ó ti pàdé yẹn kí tíyẹn mẹ́ẹ̀ẹ́dógún bá wọ tọ́lẹ́tì láàrin ìṣẹ́jú mẹ́wàá tó máa flọ́ọ̀ṣì àtìgbé o tí ó ń tó ti ọmọ àkójọ sí. ti develop láyé débi pé àwọn kan wà tó ọmọ kó o tí ọmọ kó lọ síbi tí ti tí bá ti kọ̀ọ̀kan yóò mọ ti lọ́gbà tó bá wá dọ̀ tán engine yóò mọ wá tírìtì ẹ̀ yóò mọ yọ̀gbẹ́ sọ́tọ̀ yóò mọ yomi sọ́tọ̀ yóò mọ yọ̀gbẹ́ sọ́tọ̀ yóò mọ yomi sọ́tọ̀ àwọn omi náà tó wá tírìtì ẹ̀ tó ní oṣù di omi tó tún clean. ọ̀pọ̀lọpọ̀ ń lọ London ọ̀pọ̀lọpọ̀ ń lọ London omi yẹn wọ́n mọ̀ tó ń dáàbò ọ̀dà rẹ̀ padà fáwọn èèyàn mọ̀ ní London. tó wọn á ń bi àwọn olùmọ̀ islam lórí pété wo ní sáà níbi sáà lọ́la ah, tó bá jẹ púpọ̀ rẹ̀ ibi tó wo rẹ̀ tí ò yí tí ò yí padà tí kọ́lọ̀ rẹ̀ náà yí padà á ni, ọ̀tọ̀ òórùn gbogbo owó ilé yẹn òun túmọ̀ sí pé ìwádìí ìwé ilé ìkòsí tó burú bẹ́ẹ̀ nínú òfin ọlọ́run bá wa tó ṣùgbọ́n ẹnu pé lọ́dọ̀ tí wàá bì bẹ́ẹ̀ ní nǹkan mẹ́rin tó lọ́dọ̀ tí wàá bì ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ kíjọba ó ṣe o ò sí wàwá àwọn sì ń jáde wọ́n rí bíbí ayé ti ṣe rí àwọn olómi wà fẹ́ pé wàhálà ọ̀fẹ́ ẹ̀gbẹ́ títí ti bò ní wọlé níbi tí mo dáadé láyé yìí náà á àlejẹ́ lọ ga àmọ́ wa ọba àwùjọ ọlọ́dà kúbọ̀ àtútù wa náà ti bẹ́ẹ̀ ti tu wa náà gbé láyé bẹ́ẹ̀ ti gbé lọ́rọ̀ náà wàhálà ìbùsùn. tọ́tọ́ nínú òfin ọlọ ẹ̀yọ tak tẹ ọ̀dàlẹ̀ tẹ́lẹ̀ táàtì táàtì wọ́n sá máa gbé kan wá fún ọ náà ni àwọn ọ̀fẹ́ mẹ́rin tó ń jẹ́ náà ló jẹ́ kí lè jẹ́ ọ̀pọ̀ láwọn orílẹ̀-èdè wa ọ̀pọ̀ àyè ọlọ kò burúkọ owó fún síwájú ṣùgbọ́n àwọn ìgbà míì wọ́n máa bíìlì wọn ní tí wọ́n lè jèrè islam sì tako akulu amuwaari nàdé bilbaafil kama jẹwọ àwọn èèyàn níbi ìbàjẹ́ kò sí tó kàn án pẹ̀lú pé ọjà tẹ̀sí wọn rà ní ọ̀rá tí wọ́n kàn ní pé bílẹ̀ iṣẹ́ ìṣètò ẹ̀yẹkẹ́ lè máa pa ìbá ẹ̀ ìbá lẹ́ẹ̀ máa sàn. lábẹ́ òfin ọlọ́run ní tí islam sọ fún wọn máa gbà ó náà ní kíni zaka àmì islam ní kọ́ ọba ẹ ti ti lọ bí tí islam ní kọ́ ọba ẹ̀ ti na mọ̀ islam ní kọ́ ọba ti ìrànlọ́wọ́ wà fún gbogbo community àbí òsì bẹ́ẹ̀ ọwọ́ àmì ẹ̀tọ́ láwọn àwọn bákan náà nínú zaka tó tó máa bá ní máa lẹ́rú bákan sòwòdì ilé yẹn náà ń bẹnu pé ẹran ran orílẹ̀-èdè lọ́wọ́ tẹ̀ máa yọ zàkà islam ò sì ní kọ́ yọ zàkà kó tó máa yọ owó kó tó máa sanwó orí owó orí kíni àbí èyí wa yóò ti pọ̀ jù rẹ̀ zàkà lọ́wọ́ bá ní kọ́ yọ zàkà yẹn kò sì jọ́ra yẹn lórí ẹni tó sàfẹ́ tó bá lówó ẹni tí ò lówó kí ló tó fẹ́ yọ ṣé ọ̀yọ́ ojú rẹ ni wọ́n lọ́pẹ́ tí wọ́n fi bílíọ̀n rẹ̀ wá fún ìyá nígbà máa fi àwọn ẹ̀yà bísíǹsì rẹ̀ ti kún ní ọ̀lẹ́ ìran lọ́wọ́ pẹ̀lú àdúrà àti ló bá ẹ̀kọ́ á nìyí. ní ọmọ lábẹ́ òfin ọlọ́ọ̀ kò sí tó burú kí mùsùlùmí ọgbà tó àwọn kékeré tí ọgbà nù tó kọ́nà ọkùnrin lálàáfíà yẹ kó tó wà nù hadith abidjan alukọ̀tẹ̀rì ọ̀bí ọ̀gá ọ̀hán nípa tẹni tí àtúnṣe àlejò kan táwọn ti tọrọ wọn gbà wọn lálejò tó ń pọ̀ tí wọn bá wọn pé sẹ́nìkan máa ń dá àlejò wọn là mọ́ àmẹ́ta wò wọ́n ti ṣe bá dé bẹ́ẹ̀ ànábì sallallahu alaihi wa sallam tètè rí ń ta rẹ̀ wọ́n lọ sí tẹ̀lé ìtumọ̀ tètè tẹ̀ ṣàdúrà tẹ̀lé tí bá ń ta rẹ̀ báyìí mùsùlùmí bá jẹ́ tètè oṣù tó burú mọ̀ tó tó bá gbádùn oṣù tí kọ́ padà di mùsùlùmí. ṣùgbọ́n kí ṣàdúrà tí ti tètè kọ́ ọ̀rọ̀ máa rò kọ́ máa ga tẹ̀lé ìyẹn kò sí àǹfààní bẹ̀ fún islam lára yóò sì fi pa àwọn uh, mùsùlùmí náà lára òṣùgbọ́n lóye tí wọ́n sọ tí wọ́n ráǹfààní kan lọ́dọ̀ rẹ̀ tòtò sì fẹ́ títí kọ́ ráǹfààní yòókù tó bá ṣàdúrà fún tó kọ́ lọ́wọ́ náà lọ́ di bísíǹnẹ́sì rẹ̀ kọ́nà òjò ọgbà ìlà òṣèjọ burú fẹ́ máa fi kún bẹ́ẹ̀ kọ́nà òjò ọgbà ìlà òṣèjọ burú náà wàá yẹ kó Èdè Mùsùlùmí. Ẹ sọ pé wọ́n da ara yòókù sí. Ẹ̀yin wọ́n dà pẹ̀lú ẹ̀mí wípé àwọn tó kù lẹ́yìn wọn gba ìgbà ẹ̀mí ẹ̀yin wọ́n dà rẹ̀. Wọ́n da ara yòókù sí. Àbí òye wa, pé lẹ́yìn ẹlẹ́sàgbà. afman àwọn náà nínú ẹ̀sìn wa àkọ́kọ́ kpọkpọ kọ́kọ́ tọ́ta wa látàdó àfẹsọ́ba fún kékeré yìí kọ́ lọ́wọ́ fẹ́ tó ẹsìn àwọn nínú wọn fún ìtàdó àbò ìdí ní jẹ tó ìdí ajé tó ní. tó nítorí ilé ara o kò ní ń tẹ̀lé o. sebelah sepuluh jadi dari batu itu subhanakallah alhamdulillah kesempatan yang